ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún yọ̀ǹda fún wa láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọba kí ó kí ó ṣe ẹni tí ń sọ àti àwa tí à ń gbọ́ ní àǹfààní ní ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama gẹ́gẹ́ bí ìṣe fíkì òun náà nìkan tí a fi máa ń bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà náà ni a ka hadith nínú sahihul bukhari ibi tí a bọ̀rọ̀ dé nípa fíkì òun náà ni kitabul iflas àbí ateflis àlàyé nípa bí a ṣe ṣe ìdájọ́ lérí ẹni tí ó bá jẹ gbèsè tí ò rí gbèsè náà san gẹ́bí nǹkan tí a ti sọ lọ síwájú dúkìá ọmọnìyàn kìí ṣe nǹkan tí èèyàn kàn lè ṣe àtẹ̀wọ́ pẹ̀lú rẹ̀ torí pé islam gẹ́bí ó ṣe ṣe àlàyé nípa ìbálòpọ̀ láàrin ọmọnìyàn sí ọlọ́run ọba wa subahana wa ta'ala gẹ́bẹ̀ náà ló ṣe àlàyé bí a ṣe bára wa lò pàtàkì jùlọ nípa àlámẹ̀rí dúkìá owó láti lè má jásí wípé dúkìá èèyàn yóò ṣòfò ìyẹ́fà tó fi jásí pé àwọn àgbésẹ̀ kan wáyé nínú sẹ̀ríà tó sì já sí wípé àwọn tí wọ́n ń gbé òfin ti ayé kalẹ̀ àwọn náà wọ́n kọ́pì sẹ̀ríà nípa abala yìí ateflis àbí aliflas òun náà ni kí adájọ́ ṣe ìdájọ́ lérí ẹni tó jẹ gbèsè pé kò rí owó san nípa díẹ̀ wọ́n ta dúkìá rẹ̀ láti lè fi san ntí ọba tó nínú gbèsè rẹ̀ tó jẹ́ eléyìí rí bẹ́ẹ̀ níbàámu sí ẹ̀rí tó rinlẹ̀ láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam so hadith tó wà nínú sahih muslim. pé arákùnrin kan òsínbà fi thamaratin ibtaaha so àdánwò bá látara nǹkan fruit èyí tọ́ra ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run bọ̀ kádàrá kí ó rí èrè ń jẹ látara rẹ̀ yẹ fàdúyà sí pé gbèsè ọ̀pọ̀ látara mùsíbà tí ọba yìí. so anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ adójúkọ àwọn sàbí pé tasọ́dàkú alẹ́ ìyẹn ni pé ẹ ṣe sàárà fún torí pé mùsíbà ló bá ẹ rí i pé ẹni tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ pé kí wọ́n ṣe sàárà fún yìí mùsíbà ló bá látara wípé ń tọ́ra so àdẹ́wò ṣẹlẹ̀ sí bíi kéèyàn ọ̀ra tòmẹ́tò lápẹ́jùwe láti bíi north kọ́ máa gbébọ̀ láti wá tà ṣùgbọ́n kí mọ́tò lásìdẹ̀ǹt sẹ́yìn pé àdánwò nìyẹn àbí kọ́ ra nǹkan kó lè ò gbé lọ sẹ́yìn pé àdánwò nìyẹn so ẹni tó sì ráyè ọ̀rà ní ti gbèsè ni pé tó ń bá tà tán òun ó lè rówó san ìgbésẹ̀ àkọ́kọ́ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbé ni pé tasọ́dọ̀kú alayhi pé káwọn èèyàn ó ṣe sàárà fún fatosodekọ alẹ́ yìí so báyìí ni àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí fi tọrọ kọ́bọ̀ lẹ̀ fún arákùnrin yìí ṣùgbọ́n lamyeblok wọ̀fẹ́ ń lè dẹ̀yìn níhì ntí wọ́n kó jọ kò tó gbèsè tí ó wà lọ́rùn rẹ̀ èyí fàtí anabi wa muhammed sallallahu alayhi wa sallam fi wá sọ fún àwọn tí ọjà ń gbèsè pé kódù máa wàjà tòm wàlẹ́ ìsẹ̀lẹ̀kùn gbàyìrò. Ntí ẹ̀rí tí ọ wà lọ́wọ́ arákùnrin yìí nínú dúkìá rẹ̀ àti tí wọ́n dájọ́ fún òun náà ní kẹgbà wàlẹ́ ìsẹ̀lẹ̀kùn gbàyìrò hù pé kò sí nǹkan mi ìtẹ́tún fẹ́ gbà yàtọ̀ sí eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí ó wà lọ́wọ́ rẹ̀ yìí òun náà nìkan tí ẹ pín láàrin ara yín so hadith yìí àwọn afa jẹ́ kó yẹ wáyé pé ìpìlẹ̀ lọ́jẹ́ nípa pé ẹni tó bá jẹ gbèsè tí ò rówó san tí àwọn tí ó sì jẹ ní gbèsè tí wọ́n ṣe tán láti lè gba owó wọn dúkìá rẹ̀ òun náà ni wọ́n tà ìyẹn fàyà sí pé àlámẹ̀rí gbèsè so islam ọ̀ encourage rárá tí ìbá ṣe pé ọba di kẹrẹ́ǹgídá so lèèyàn máa ń lọ tọrùn bọ gbèsè yàtọ̀ sí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó ṣe pé kò sí tí wọn ò lè jẹ gbèsè lé lórí kódà ìnáwó tó ṣe pé ọ̀nà ọ̀bọ̀ pálásẹ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam kọ̀ pálásẹ yóò sì lọ torí bọ gbèsè ní tìtorí ẹ̀ so alámọ̀rí gbèsè ṣe nǹkan tí èèyàn fi máa ń ṣe ẹ̀ sọ àbí tí kàn máa ń yá kàtẹ́ tó wá sọ pé àwọn míì tí ó ya tó yẹ pé lánàá rẹ̀ ni pé so tó bá wo òun òun ó da padà tó bá wo ó sì lè má da padà sọ̀gẹ́ bí ó ṣe jásí pé ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa lónìí débi pé ẹlòmíì gẹ́bí nǹkan tí à ń sọ látara ìwùwàsí aburú yìí tí ó ya owó tí ò ní sẹ́ bọ̀rọ̀ àbí tí ó kún máa olówó lọ ọ̀fà dáyà sí pé àwọn míì ọ̀fẹ́ lójú àánú gẹ́mẹ́ táwọn yẹn bá dọ́dọ̀ wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ti gbà yí pé ẹkún àbí ojú àánú làwọn yẹn fi máa ń gba owó ṣùgbọ́n tó ti dọ́dọ̀ tó ti dé ọwọ́ wọn tán so wọn ò ní lákàkún àti dá padà mọ́ so nǹkan tí a fẹ́ rí dìmú bí eléyìí ni pé gbèsè lákọ̀ọ́kọ́ ni pé kìí ṣe ń téèyàn máa ti ọ̀rùn bọ̀ tí ìbá ṣe pé ọba di kàráǹgídá so kọ́lọ̀ má jẹ́ kéèyàn orí mùsíbà bóyá ara ẹnìkan ọ̀yá nísìn tó sì wàá bùkátà sí pé kí wọ́n ṣe ìwòsàn fún tí ò sì sówó so àlámàrí kan nìyẹn àbí kò rí owó tí yóò fi jẹun àbí wọ́n lé ọmọ ní skul kọ́lọ̀ má jẹ́ kí ariru ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn kan wọ́n ràn wọ́n rán tí ò lásùsí tí àwọn èèyàn máa ń tìtorí rẹ̀ yá owó eléyìí kọ̀ wá níbàámu sí ìlànà sẹ̀ríà islam tí ọba di pé yẹn á tọrùn bọ́ tí ọba rí san so àní ti torí ẹnìkan káwá fi pa ẹlòmíì la làdọ́rà wọlé àdìrà torí pé tá a bá sọ pé káwọn èèyàn máa fi gbèsè wọn lẹ̀ ní tipa àti pé kọ̀sẹ̀ntì ọ̀sánú ma torí pé ọmọ yìí pé bóun bá kúkú yá òun ò lè rọ́nà àbáyọ nínú sẹ̀ríà ìyẹ́fà yẹn sí pé ìgbàláàyè wà pẹ̀lú àwọn ọmọ tí ń bọ̀ yìí òun náà làfáà fi sọ yìí pé ìdá àhàtọ̀ dẹ́yìnù bíl madíìnì wàlám yẹjid máàhù wọ̀fà àdẹ́yìnì. so àfa àdàkọ mẹjẹmú méjì kátó fi lè pèèyàn ní mọ́flẹ́s kátó lè sọ yìí pé kò ní tí ó fi san gbèsè. alákọ̀ọ́kọ́ ni pé ìdá àhàtọ̀ dẹ́yìnù bíl madíìnì tọ́ba sọ yìí gbèsè ó ti rọ kiri dúkìá èèyàn lápẹjọ onísìnyí àwo dúkìá yẹn tó jẹ gbèsè yìí ńgbà avalu rẹ̀ arú wípé kò ju hundred thousand lọ gbèsè tó sì jẹ ọjẹ́ one hundred and fifty thousand àbí gbèsè tó jẹ ọjẹ́ hundred thousand náà sáyẹn pé kò sí gàkan lẹ̀ fún mọ́ ìdá ahatọ̀ dẹ́yìn obìl madin so kádájọ́ tó lè sọ wípé èèyàn di muflis àbí mufalas yọjà sí pé irú ẹni bẹ́ẹ̀ gbèsè ti rọ kiri ká owó rẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ ìyẹn ni pé kò sí tó fi lè san gbèsè yìí nínú ẹ̀ tó lé sí dúkìá rẹ̀ wàlám yẹjid máàhù wàfẹ́ àdéhìnì ìgbà tá a wowó rẹ̀ a rí i pé kò tó san gbèsè tó jẹ sọ́rùn kò sì tún lọ́nà àbáyọ míì tó fọkàn tán pé bóyá owó lè dé fún un pé bóyá ẹnìkan ti promise ẹ pé òun ó fún lówó so lápèjúwe. So, Walam yẹsìn máàhó wàfà àdé tí ò rí tí ó fi san owó yàtọ̀ sí ti ọjẹ́ dúkìá rẹ̀ sọbọ́yà ẹnìkan ló promise ẹni àbí bákan so mọ̀jẹ̀mọ̀ ẹlẹ́ẹ̀kejì nù mọ̀jẹ̀mọ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a fa òun mẹ́ńsàn ó ní pé ó ṣe pé gbèsè tí adájọ́ sọ pé òun ó ti torí rẹ̀ sọ pé lágbáyé báyìí ó ti di ẹni onígbèsè tí kò lè lo dúkìá rẹ̀ bó ṣe wù mọ́ yóò jásí wípé gbèsè yẹ àsìkò rẹ̀ ti tó bí ẹni tó jẹ gbèsè nísìnyí tó dá ìparí december adájọ́ lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà láti sọ wípé òun gbẹ́sẹ̀ lé owó rẹ̀ ní november torí pé gbèsè tó fẹ́ sẹ́gẹ́ kò tí ì di kíni àsìkò rẹ̀ ò tí ì tó kọ́ wa jásí wípé májèmọ́ ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn kó sẹ́yìn pé àwọn tó jẹ ní gbèsè ni ó finúfidọ̀ báyà gbogbo wọn àbí apá kan nínú wọn ni ó finúfidọ̀ yìí pé àwọn lọ sí ilé ẹjọ́ yìí pé lágbáyàwá yìí o àwọn fẹ́ gba owó àwọn lọ́wọ́ rẹ̀ tẹ́nìkan ọba ti gbé lọ sí ilé ẹjọ́ so adájọ́ ní ṣe ìdájọ́ kankan lé lórí ṣùgbọ́n tá a bá rí nínú wọn báyìí èèyàn mẹ́rin lọ́jẹ́ ní gbèsè ẹnìkan wá gbé lọ sí ilé ẹjọ́ gbogbo gbèsè àwọn mẹ́ta yòókù náà ti kónú ẹ̀ adájọ́ ò ní sọ nígbà tí adájọ́ bá pín ẹ̀ dúkìá rẹ̀ adájọ́ ò ní sọ pé ẹni yìí nìkan ló gbé wá sílé ẹjọ́ no yọ wádìí àwọn míì wo ló tún jẹ́ ń gbèsè kó tó di pé nígbà tó bá ta nǹkan dúkìá rẹ̀ tán kọ́ akófin tó gbé wá sílé ẹjọ́ kan yòókù ẹsẹ̀ wàá máa dé no ọ gbọ́dọ̀ ṣèwádìí finifini pé ta lẹ́lòmíì tí ó tún jẹ́ ní gbèsè. tó fi já sí pé ìwọ̀nba dúkìá tó wà lọ́dọ̀ rẹ̀ òun náà ni wọ́n pè fún gbogbo wọn. ìdá àhàtọ̀ dẹ́yìnà bilmadini wàlámiyejid máàhù wàfà àdẹ́yìnì falasahu alqaadi wa inlam yahduri tí májàmú mẹ́rin tí awú ìbá ti pé falasahu alqaadi adájọ́ gbé ìdájọ́ lérí wípé ẹni yìí o ó ti di onígbèsè tí ò lè lo dúkìá rẹ̀ mọ́ tá a gbẹ́sẹ̀ lé owó rẹ̀ wọ ẹnlẹm yàdúrì kódà kó sẹ pé ńgbà wọn gbé lọ sílé ẹjọ òun gangan ò sí lárand so wọn fi ìwé pè títí ṣùgbọ́n kò yọjú sí court so adájọ́ sì dájọ́ ń tiẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti ṣèwádìí pé ṣètò tọ́ ni gbèsè ìyẹn ni pé tí àwọn àrídájú tó bá ti wà lọ́dọ̀ rẹ̀ tẹ́ni yẹn present so ó lè dé ó lè dá lẹ́jọ́ wípé ó ti di ẹni tí ọ̀ láǹfààní àti lo dúkìá rẹ̀ mọ́ pẹ̀lú pé kó bóyàn àbí kó lò bí ó ṣe wù torí pé ilé ẹjọ́ ti di ìtọ́gbẹ́sẹ̀lé falasahul qadi wa in lam yahduri wa min tasarrufihi bimalin fahjuri gbogbo ọ̀nà téèyàn fi máa ń lo owó so adájọ́ hàn án fún pé ẹ mo fẹ́ sì gbéyàwó fọ́mọ àbí mo fẹ́ sì kó ma àbí mo fẹ́ kọ́lé àbí mo tún fẹ́ ra nǹkan báyìí so adájọ́ gbẹ̀sẹ̀ lé so kò gbọ́dọ̀ wáyé má etí ó lè wáyé tó lè máa ná ní dúkìá tó lè máa ná nínú dúkìá rẹ̀ lẹ́yìn ìgbà náà òun náà ni tí kò ṣeé má ṣe bíi jíjẹ bíi mímu tí èsì ṣe ti ẹnìkan so tàwọn ọmọ rẹ̀ tìyàwó rẹ̀ tọ́ba lóbi tó ṣe pé kò lówó lọ tí ó lè máa fi tọ́jú ara rẹ̀ so àwọn tọ́ba ṣàjà sí pé ó ti dọ̀ràn yẹn fún kọ́ máa tọ́jú wọn yóò máa ná nínú eléyìí ìyẹn ni pé wọn ò fi yun lẹ̀ tí wọn ò ní gbẹ́sẹ̀ lé yàtọ̀ sí yun àwọn nǹkan yòókù kọ́ láǹfààní sí ma wọn ò tún láǹfààní sí pé ẹ ìyàwó kan wù mí mo tún fẹ́ fẹ́ so kọ́ láǹfààní sí yun àbí mo fẹ́ simalẹ̀ ọlé ọkọ kọ́ láǹfààní torí pé wàlímà ìnáwó wípé apẹran àti gbogbo ẹ̀ ni kì í ṣe ọ̀ràn yẹn so gbogbo àwọn kẹ́tẹ́ ìbá ti ṣe ọ̀ràn yẹn lé lórí àbí pé mọ́tò kan ló tún jáde tí máa fẹ́ rà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́mẹ̀ ń ṣe lónìí yóò jẹ gbèsè sọ́rùn ẹ̀ sì tún rí àwọn nǹkan míì tí ó tún máa dá lára ẹ̀ tún á mọ̀ wípé ah kódà ẹ̀ ní mọ̀ yìí pé irú gbèsè báyìí wà lọ́rùn ẹ̀ torí pé fàárì ti pọ̀ jù òde yóò tún kàn nínú ẹgbẹ́ rẹ pé ah, ojú ọ̀gbọ́dọ̀ tí òun o wọ́n sì tún mú aṣọ olówó iyebíye yóò sì tún lọ rà gbèsè sì ní lọ́rùn rẹ̀ yìí so báwọn èèyàn ṣe ń fi gbèsè ṣe awẹ́wà ní inú àwùjọ tá a wà nìyẹn tí ó sì bá ìlànà sẹ̀ríà mu falasahu qadi wa in yahduri wa min tasarrufihi bimalin fahjuri gbogbo alámẹ̀rí wípé èèyàn máa ń lo owó so adájọ́ gbèsè lè fún un ṣùgbọ́n àwọn àlámẹ̀rí míì so tí è ṣe pé ó ní ìbátan pẹ̀lú owó so adájọ́ lẹ́tọ̀ sí ìyẹ so yọ ọmọ sí falasahu kọ́dà imam malik <coughs> imam malik rahmatulah alayhi nínú ọ̀rọ̀ tiẹ̀ ó sọ wípé síwájú kí wọ́n tó gbé lọ ilé ẹjọ́ gan lẹ́yìn ìgbà tó ń gan ti mọ̀ yí pé tí àwọn onígbèsè bá dé ìtọ́ wà lẹ́yìn ọwọ́ ọ̀hún ní dúkìá kò tó gbèsè tó ń jẹ sọ́rùn kò gbọ́dọ̀ tún máa náwó bí ẹlẹ́dàmọ́ kò gbọ́dọ̀ sọ pé òun tún máa fún yẹn gíftì àbó wọn máa ṣe náwó kan mọ́ so lọ́dọ̀ imam malik ìyẹn ni pé ó ti gbọ́dọ̀ hànà fún rẹ̀ gan síwájú kí adájọ́ tó hànà fún falasahu alqadi wa in lam yaxduri wa min tasarrufihi bimalin faxjuri wàmáàlùhù yorùbáàù bilkhiyari ilà fẹlẹfẹtin wàhùwà filhisari. báwo wá ni wọ́n ṣe ta dúkìá rẹ̀ wọ́n ta dúkìá rẹ̀ lójú pọ̀nà tí yóò fi pé àwọn tó jẹ ní gbèsè ni yẹn ni pé wọ́n wá mákẹ́tì tó dáa fún un lójú pọ̀nà tí téèyàn fi máa ń wá mákẹ́tì tó dáa fọ́jà ó ní pé kọjá ilà fẹlẹfẹ yẹn ni pé kíyàrú ṣẹ́rìtì ọ̀wá ń bẹ̀ yẹn ni pé ọjà tí a tà fún ọ yìí ọláǹfààní láti lè sanwó rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta lápèjúwe so irú ọjà báyẹn so àwọn èèyàn ó tètè rà so yọ́sà wọn ó sojú kòkòrò tó fi já sí pé ntí wọn ta dúkìá yẹ sí yóò lè kọ́fà ọ̀pọ̀lọpọ̀ gbèsè rẹ̀ wàhùwà fìlà xìsọ́ọ̀rì ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kì í ṣe pé wọn kàn filẹ̀ tí wọn kàn máa rìn káàkiri no wọn fi sínú ẹ̀wọ̀n ni torí pé ó ń gbèsè nìyẹn pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ ó ń gbèsè tó ṣe pé aláyẹ àsán ni so ó ti wá pọ̀ lọ́rùn rẹ̀ so wọn fi sí inú ẹ̀wọ̀n títí tí wọn fi ṣe gbogbo àwọn ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe pé kì í ṣe nìkan tí o lè lọ àbí ó mú onídùú wá tó ṣe pé tẹ́ wọ́n bá lọ òní yóò dàn fún so ó lè máa gbà fàájì káàkiri ṣùgbọ́n kò lè ná èyíkéyìí kankan nínú dúkìá rẹ̀ lójúpọ̀nà tó ṣe pé yóò kó ìnira bá àwọn èèyàn bó wá láti pín àwọn dúkìá yìí nígbà tí a bá tà tán so tá a sọ yìí pé gbèsè rẹ̀ ó ṣeé ṣe kí ọ pọ̀ ju dúkìá gẹ́gẹ́ tí òǹgá ni lọ. alákọ̀ọ́kọ́ àwọn kan wà tí wọ́n ní táǹpẹ̀ ní hako mts ìyẹn ni pé àjùlọ ọ wà fáwọn àwọn òye ṣe ẹ gbèsè tiwọn ó tún ní àjùlọ yàtọ̀ sí gbèsè àwọn ará yòókù bíi ẹni tó ṣe wípé ọ̀tajà fún yẹn nísìnyí so bọ́yá ó ti ta àpò ráìsì márùn fún un kọ̀ pẹ́ sígbà náà láàrin bíi ọ̀sẹ̀ kan so wọ́n kà kéde yìí pé lágbájá o àbí company báyìí o so ó ti di ẹni tí ò lè ẹ̀ẹ́ teflistan sọ yìí ìgbésẹ̀ lé owó láti lè ta fún àwọn tó yẹn jẹ́ ń gbèsè kìí ṣe individual nìkan o company náà gẹ́gẹ́ bí àwa náà ó sì máa gbọ́ so especially ọmọ ń ṣẹlẹ̀ sáwọn báńkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sọ pé irú báńkì báyìí so kò láǹfààní láti ọ̀pẹ́rẹ́tì mọ́ tí adájọ́ gbé ẹsẹ̀ lé ìmọ̀ ọ̀pẹ́rẹ́tì wọn láti lè pín nǹkan tó wà ní báńkì yẹn àbí kọ́mpìnì míì náà ni so ọmọ ń ṣẹlẹ̀ <coughs> tí àwọn eh, tí adájọ́ bá ti ṣe léyìí tán àwọn kan wà tó ṣe pé àjùlọ ó tún wà fún priority tún wà fún gbèsè tiwọn bíi ẹn tó ṣe wípé ìyẹn náà sì wà nínú òfin àtọ́dá lára rú ẹ̀ ó ní ọ̀rọ̀ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ṣe wípé man wajada mata'ahu inda rojulin aflas fahuwa ahakubihi ẹn tó tajà nísìnyí bóyá ọta àpò ráìsì fún yàn bí ọ̀sẹ̀ kan àbí méjì sígbà náà ni wọ́n wá ṣèdájọ́ lérí ẹni tó ta ọjà fún wípé ẹni yìí o ó ti di ẹni tí ò lè lo dúkìá rẹ̀ má bó ṣe wò ó so wọ́n ti gbẹ́sẹ̀ lé láti lè tà á kí wọ́n fi lè san gbèsè rẹ̀ irú ẹni yẹ òun ò tún ní darapọ̀ mọ́ àwọn onígbèsè yòókù pẹ̀lú wípé ráìsì tó ń tà fún ó sì wà nínú ṣọ́ọ̀pù rẹ̀ wọ́n kàrà kó fún òun tiẹ̀ ni ìyẹn tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ so ẹ̀ńtọ́ bá bá ọjà tiẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n ti ṣe ìdájọ́ fún wípé kò lè lo dúkìá rẹ̀ bó ṣe wù mọ́ wọ́n ti gbẹ́sẹ̀ lé láti lè tà á láti lè fi san gbèsè rẹ̀ irú ẹni yẹn òun ọkàn gbé ọjà tiẹ̀ gangan nígbò sí pé ọjà yẹn sì wà ń bẹ̀ tẹ́ni yóò ti tàǹpà pẹ̀lú ẹ̀ ó yàtọ̀ sí pé bọ́yá kọ́ta mẹ́tò fún nísìn kó ti kùn lọ́dà mi àbí kó ti fi àwọn kẹ̀kẹ́ sí tí ó yí padà ṣùgbọ́n tó bá ṣe pé bó ṣe tà fún náà lọ́wọ́ a ṣe pé òun lọ lẹ́tọ̀ọ́ sí i so láti máa gbé lọ òun ọ̀sẹ̀ ní dára kò ní retí wípé nígbà bá ta gbogbo dúkìá ni wọ́n sẹ̀ wáá yọ nǹkan fún nínú dínkù ẹni yẹ ọjà tiẹ̀ gẹ́gẹ́ sọ yọ ọmọ gbé lọ ni. àwa lè sọ pé nísìnyí ó lè ta ọjà fún yàn ṣùgbọ́n síwájú kí wọ́n tó kéde ẹni yẹ wípé ó ti di onígbèsè tí wọ́n ta dúkìá rẹ̀ kọjá yìí ó ti wálẹ̀ intanẹbi wa muhammed sallallahu alaihi wa sallam sọ ni pé ahakobihi òun lọ lẹ́tọ̀ọ́ sí láti gbé ni ìyẹn ò túmọ̀ sí pọ́jọ́ ràn yàn kó gbé tọ́ba wò wípé kò ní pè ń wípé kó wọn máa gbé ọjà tó ń tà fún lọ àti pé yóò darapọ̀ mọ́ àwọn yòókù rẹ̀ tí ẹni yẹn jẹ́ ń gbèsè tó fi lè jásí pé wọ́n ta ọjà ń papọ̀ wọ́n wàá yọ ìtọ́ba kan nínú gbèsè tiẹ̀ wọ́n yọ fún mo rò pé a ti gẹ́ẹ̀tì báyẹn ìyẹn ni pé ahakubihi tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ pé òun lọ lẹ́tọ̀ọ́ sí jù òun lọ́lẹ́tọ̀ sí jù yẹ tọ́ba wù ú tọ́ba rí pé ó pè òun nípa wípé ọjà yẹ kọ̀ wálẹ̀ àti pé o lè gbé ọjà rẹ̀ gẹ́gẹ́ so kọ́ máa gbé lọ ṣùgbọ́n tọ́ba sọ pé ọjà gan ti wọ́lẹ̀ ọ̀rẹ́dì tó wí pé kóun ó gbé ìyẹ́ nígbà tó ń bá fẹ́ tó ta hundred thousand ló ń ta fún un tó ń bá ní pé wọ́n lọ tún nǹkan tó ń tà fún yẹ tó ń bá fẹ́ tó ta àwọn ò lè ta ju fifty thousand lọ mọ́ so ntí yóò pè rẹ̀ o ní pé kókófẹ́ kan fílẹ̀ kí wọ́n ta pọ̀ mọ́ dúkìá tó kù tọ́ba seventy ní ọkàn àbí eighty sẹ́yìn pé ó pè rẹ̀ ju pé kọ́ wá gbé ọjà yẹn gángan kọ́ àsìkò ìgbà tí ọba ta padà kọ́ mọ́ ju fifty thousand lọ so ìyẹn ni ìtumọ̀ yìí pé fàhùwà àhàkùbìhì òun ló fi lẹ́tọ̀ọ́ sí jù òun ló fi lẹ́tọ̀ọ́ sí jù kìí sọ̀ràn yẹn ni pé kí o gbè. bákan náà lára àwọn míì tó ṣe pé ó tún ní hapo imtiaz tó ṣe pé gbèsè wọ́n tún ní priority ju àwọn gbèsè míì lọ òun lẹ́nu tó bá ṣe pé òun gba nǹkan tó fi dógò sọ́dọ̀. So ìyẹn ni pé síwájú kó tó yá ẹni yẹ ní nǹkan àbí kó tó ta nǹkan fún ó pilẹ̀ tí gba nǹkan kan sọ́dọ̀ tó fi dógò gẹ́gẹ́ bí àlàyé tá a ti kọ́kọ́ ṣe lọ síwájú ká tó bọ́ sínú báàbù eléyìí báyà ó ti gbalẹ̀ pé ilẹ̀ yìí o máa fi dógò tó o bá ti rí owó san so wọ́n lọ ta ni òun lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ yẹn ju àwọn míì tó jẹ́ onígbèsè ẹni yẹn lọ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afa tẹ̀síwájú pé wàhá sọ̀sọ́t ahladuyo ni zawjatu bidayiniha awumahriha if yethbutu. onígbèsè ọ̀ yàtọ̀ sí onígbèsè míì nígbà tí wọ́n bá ti ṣe ìdájọ́ lérí ẹni tó jẹ gbèsè yẹ gbogbo ẹni tó ya lówó pátá òun lẹ́lẹ́tọ̀ọ́ láti lè claim owó rẹ̀ kódà kó sì yàwó ẹ̀ ńláfà fi sọ pé wà á sọ̀sọ́t àhàlẹ́dù yóò lè zàwùjẹ́tù ìyàwó ẹni yẹn náà yóò wà pẹ̀lú àwọn tí àwọn míì tọ́jẹ́ onígbèsè ọkọ rẹ̀ ni òun ọ̀wá ní sọ yí pé àsìbòǹdó ni ọkọ̀ òun gbèsè tòun sẹ́yìn pé yóò pè wọ́n báyẹn so ó pè rẹ̀ ó sì pè ọkùnrin yẹn kí ìyàwó rẹ̀ ọkọ́kọ́ mú gbèsè tiẹ̀ kúrò nínú dúkìá rẹ̀ èyí tó bá kù káwọn yòókù pin sẹ́yìn pé ní tíyàwó bá ní galiban èyí tó pọ̀jù náà ni pé ọkọ̀ náà wọ́n jọ máa wọ́n jọ máa ní ṣùgbọ́n àfa ni pé náà priority kankan ò sí fún gbèsè ìyàwó yẹ so òun náà darapọ̀ mọ́ àwọn onígbèsè ọkọ rẹ̀ ni àwọn tó yẹ ọkọ rẹ̀ ní owó ńlá fáwọn rí fàṣí pé وحاصصت أهل الديون الزوجة بمهرها أو دينها if يثبت so ó lè jásí pé maharu òun lọ jẹ́ gbèsè láàrin wọn àtọkọ rẹ̀ bóyá ọkọ rẹ̀ promise rẹ̀ nísìn pé torí pé kì í sọ̀ràn yàn ni kéèyàn san dáwórí obìnrin ní ìgbà wọn bá so yìgì gángan so ó lè promise pé ńgbà bá so yìgì tán lẹ́yìn bíi ọdún kan àbọ̀dún méjì pé òun ó fún ìyàwó òun ní owó orí ẹ̀ sẹ́yìn kó ti di gbèsè báwọn so gbèsè yẹn náà a sì mọ ara gbèsè tí a pín dúkìá ọkùnrin yẹn lé lórí àbí gbèsè gángan ni sẹ́yìn pé ọkùnrin a máa yáwó lọ́dọ̀ ìyàwó rẹ̀ ńgbà míì sọ nípa yìí pé báyà kò ní ṣùgbọ́n o ìfìyẹ̀sìbótò pẹ̀lú kẹ́rì tó tangible wà kọ́mọ̀ sí pé wọ́n fẹ́ lo ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ ọgbọ́n ẹ̀kọ́rọ́ láti lè jásí pé àwọn onígbèsè ọkọ rẹ̀ wọ́n mọ̀ láǹfààní sówó ọkọ ẹ̀ so pé lọ sọ ní pé mo jẹ́ ọ ní two hundred thousand tó fi lè jásí pé ńgbà wọn bá ta nǹkan ọkọ rẹ̀ bóyá ọjẹ́ bíi two hundred and fifty fifty lásán ni ó kù tí àwọn onígbèsè ó pín two hundred ọ̀dọ̀ wọn náà ni yóò tún wà sẹ́yìn pé ìyàwó ti sọ pé ọkọ jẹ onígbèsè ẹ̀rí tó tangible ọ gbọ́dọ̀ wà ẹlẹ́rìí gbọ́dọ̀ wà yìí pé òótọ́ ló ṣe pé ẹni yóò fún ìyàwó rẹ̀ ní sàdáàkì ẹ̀ nígbà tí wọ́n jọ fẹ́ra òótọ́ ló ṣe pé ọ̀yàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ tẹ́lẹ̀rì ọ bẹ́ẹ̀ tí ọba ti sẹ́lẹ̀rì wọn ò ní gbọ́ ọ̀rọ̀ àmì jèjì torí pé ó súnmọ́ kí wọ́n jọ dì láàrin ara wọn láti lè já sí pé kó ọ̀pọ̀lọpọ̀ owó ọkọ rẹ̀ ọmọ lọ sí ọ̀dọ̀ àwọn onígbèsè yẹn àwọn lè bẹ̀rẹ̀ pé èyí tó common jù ó ní pé tí ìyàwó bá yẹ ọkọ lówó kì í sábà rí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ọ̀rọ̀ rẹ̀ náà ò ní wúlò nílé ẹjọ́ nìyẹn nígbà tí o ti si ẹlẹ́rìí yẹn ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ ọkọ̀ àtìyàwó yẹ kò ní wúlò kí ló dé tí òfin ní wúlò torí pé látara bẹ́ẹ̀ wọ́n pa àwọn onígbèsè yòókù la pàtàkì jùlọ tọ́ba ti hàn wípé tí kọ̀rínà kan ìyẹn ni pé ìgbọ́mọ̀ kan lè wà tá a fi mọ̀ yí pé irọ́ ọ wà nídìí ọ̀rọ̀ yìí bí kò sẹ́ pé owó tí ìyàwó sọ pé òun yẹ ọkọ rẹ̀ so ńgbà tá a wò ó a rí i pé tíyàwó yìí gan láti ìgbà tí wọ́n ti bí tí bá ń ṣiṣẹ́ kò lè tí ì ṣiṣẹ́ kan èrò owó bẹ́ẹ̀ so ìyẹn ni pé ká tún rí àwọn nǹkan míì tó tó lè tó lè jà nírọ́ sókítà ni pé kò sí nǹkan tó burú kó ṣe pé kíyàwó náà kó béèrè fún gbèsè tí ọba wà lọ́rùn ọkọ rẹ̀ ìyẹn ni pé tọ́ yẹ ọkọ rẹ̀ ṣùgbọ́n gbèsè yẹn gbọ́dọ̀ ní ẹ̀rí ló fi sọ pé if yef butu yẹn ni pé kó ṣe wípé kẹ́rì ó rinlẹ̀ wípé ẹni yẹ àbí ọkọ rẹ̀ jẹ́ ní gbèsè tòótọ́ kí ló fà á kọ́mọ́bàjọ́ sí pé ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ òun náà ni wọ́n fi gba dúkìá sọ́dọ̀ tí àwọn tí ọkọ rẹ̀ jẹ́ ní gbèsè tí wọ́n wá ní ní àǹfààní sí i àfa àtẹ̀síwájú pé wàhálà mọ́ àléhìmí dùyó ní. كموته لا ماله من دين وحل ما عليه من ديون يعني ni pé gbogbo gbèsè tí ọkùnrin yẹn jẹ pátá látijọ́ tí wọ́n ti ṣe ìdájọ́ lé lórí wípé ó ti di onígbèsè tí wọ́n ta dúkìá rẹ̀ gbogbo rẹ̀ ló ti di wípé hal ìyẹn ni tí a sọ ni pé kò sí pampros fún rẹ̀ mọ́ sẹ́yìn pé gbèsè ìgbà téèyàn san sí ọmọ ń yàtọ̀ síra wọn gbèsè míì ó lè já pé november yìí lọ́yẹ̀ kọ́ san tí gbèsè míì ó december tí míì ó january tí míì ó february tí wọ́n bá ṣèdájọ́ lérí ọkùnrin yẹ onígbèsè wípé ó ti di ẹni tí ò lè lo dúkìá rẹ̀ mọ́ tí wọ́n ta dúkìá rẹ̀ láti lè san gbèsè tọ́jẹ sọ́rùn ní november gbogbo àwọn tí gbèsè tiwọn tí wọ́n gbà ní bíi february january march àná ó ti di ẹni tí wọ́n wọnú ẹni tí ó lẹ́tọ̀ sí owó ẹni yẹn kí ló fà á torí pé tá a bá sọ pé ńgbà gbèsè ti yín òpilẹ̀ tí tásìkò tí ẹni yí ọ̀sán kí ni yóò padà fi san tó bá di february yẹn kò sí nǹkan tí ó fi san sòyẹ́ fàdéyà sí pé gbogbo àwọn gbèsè tó wà lọ́rùn rẹ̀ nígbà tí wọ́n sì dájọ́ lé lórí pé ó ti di ẹni tí wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ tí wọ́n tà fún onígbèsè èyí tó jẹ lásìkò àti tí yọ padà san láwọn àsìkò tó yàtọ̀ sí àsìkò ìyẹn ni pé tó wà níwájú àsìkò tí wọ́n sì dájọ́ gbogbo rẹ̀ náà ni a sì mọ́gbèsè ẹ̀ kàmọ́ gẹ́gẹ́ bíi kéèyàn ó kú náà ni ẹni tó bá kú nísìnyí síwájú kí wọ́n tó pín dúkìá rẹ̀ sẹ́yìn pé wọ́n pín gbèsè tó jẹ sọ́rùn ìyẹn ni pé wọ́n ó mú nínú dúkìá rẹ̀ láti lè fi san gbèsè tó jẹ sọ́rùn táìmù tẹ́ni yẹ kú sí bóyá ó kú lónìí nísìnyí ó ṣeé ṣe kó ṣe pé gbèsè kan ti wà lọ́rùn rẹ̀ tí ó san lónìí kí gbèsè mi ò sì wà lọ́rùn rẹ̀ tí ó san ní january kí gbèsè mi ò wà lọ́rùn rẹ̀ tí ó san ní february so nígbà tó ti kú un a ní sọ yí pé gbèsè tí a mú nínú dúkìá rẹ̀ nìkan ó ní gbèsè tó jẹ nínú fẹ́mbà no nígbà tá a bá fẹ́ mú nínú dúkìá rẹ̀ àti gbèsè tó jẹ nínú fẹ́mbà àti tó jẹ ní tí yóò padà san ní december àti tí yóò padà san ní january àti tí yóò padà san ní february ti ń bọ̀ gbogbo rẹ̀ náà láàmú gidi gan lẹ́ẹ̀kan náà yẹ lọ́fà ẹ́ sí pé alámọ̀rí gbèsè kì í ṣe nǹkan tí ọrọrùn kìí sì ṣe ìgbà téèyàn máa fi ṣe awéwa bó ti wulẹ̀ kọ́ ma so báyìí pé ọ̀rọ̀ míì wà pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn hanabila tó sọ pé ẹni tí gbèsè tiẹ̀ tó bá jẹ́ bíi december àbí january ti ń bọ̀ iye ò ní di kí wọ́n mu nínú dúkìá nísìn lóporó gbà tí àwọn tí ó jogún tí wọ́n bá ti lè ṣe ìwé pé tọ́ba tásìkò yẹ o àwọn ò fún ṣùgbọ́n kì í sábà rọrùn mọ́ tẹ́ bá ti pín dúkìá òǹkálukú so ó ti fẹsẹ̀ fẹnu kọ̀sẹ́nìkan tí ó retí pé gbèsè wo ni òkú jẹ mọ́ tí wọ́n wà máa ṣe kí ni o tí wọ́n máa san so iná etí fi dájú náà ni kò sí pé ìgbà tẹ́ni yẹ kú gbogbo gbèsè tó jẹ sọ́rùn èyí tó ti tásìkò tí ó san àti etí etí ìtàsìkò tó ṣe pé bọ́yá lọ́dún tí ń bọ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ san ó ti di pé wọ́n san náà nìyẹn ìlàfà fi sọ pé wàhálàmà àlẹ́kìmí ń dùn yóò ní wàhálàmà àlẹ́kìí mìndù yóò ní kàmótìhí làmà àlẹ́kìí mìndẹ́yìní. ṣùgbọ́n o ntí ọjẹ́ gbèsè lọ́rùn tiẹ̀ ẹni ó sọ pé kò fún ma kò sí pé a ṣẹ̀ṣẹ̀ prospon rẹ̀ mọ́ ṣùgbọ́n gbèsè tiẹ̀ tó wà lọ́rùn ẹlòmíì àní sọ pásìkò ẹ ti tó ọ̀nà tí ó fi clear ni ìgbà tí adájọ́ sì dájọ́ lérí èèyàn ní sìn pé lágbájá àwọn gbèsè rẹ wọ́n ti ṣetán láti gba owó wọn àwa sọ yìí pé ẹni tó gbé lọ sílé ẹjọ́ yẹ àtẹni tó wọ̀n wá sílé ẹjọ́ gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí owó ẹni a sọ wípé nígbà tí wọ́n bá fẹ́ pín gbèsè ẹni o wọn ò ní pín gbèsè ẹni tí ó san gbèsè rẹ̀ nọ́fẹ̀mbà nìkan wọn ó pín gbèsè tó ní dìsẹ́mbà àti tẹ́ni tí ó gbèsè rẹ̀ ní january tí ń bọ̀ náà mọ́ àyè bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ìgbà tá a wá wò lọ àbí òun náà sọ yìí pé ah ẹ bóun ṣe ní gbèsè lọ́rùn lọ́rùn tó wọ́n san fáwọn èèyàn kan bẹ́ẹ̀ náà ló ṣe wípé àwọn kan yá òun òun yá wọn kan lówó adájọ́ àbèrè lọ́rẹ̀ pé àwọn tó yá lówó òun ńgbà wo lẹ́jọ́ sí agreement pé ẹ̀jọ̀ san láàrin ara yín ó ní pé ó di march ọdún tí ń bọ̀ àní sọ yí pé ẹni tí ọjẹ lówó ọjẹ ẹniyẹ lówó ní march ọdún tí ń bọ̀ kọ́ wá san ní november mo rò pé torí pé agreement tọ́jọ́ wà láàrin wọn ó ní kí ni o òní máàcì ọdún tí ń bọ̀ ńlá fàáfi sọ pé làmàlàhù mìndẹ́yìnì ṣùgbọ́n o gbèsè tiẹ̀ tó wà lọ́rùn ẹlòmíì àní sọ pé kò sí táìmù fún mọ́ káwa sọ pé a ti cancel time rẹ̀ gbogbo ẹni yẹ gbogbo ẹni tí ọjẹ́ ni yẹn náà ní gbèsè àná gbọ́dọ̀ kó gbèsè wọn wá lò àti jàǹbá agreement tí ọjọ́ wà ní ọrùn wọn nìyẹn gbogbo àwọn kí tá à ń sọ yìí yóò jẹ́ kọ́ máa yé wáyé pé àlámọ̀rí gbèsè nínú sẹ̀ríà àlámọ̀rí tó ṣe kí ni o tọkàn pa ni. nísìnyí àti wá ta dúkìá ẹni yìí gbèsè rẹ̀ ọjọ́ bíi two million lágbèjúwe dúkìá tí a tà kò ju one million lọ bó o la ti fẹ́ pin òun kálukú ẹni tó ní five hundred wà bẹ́ẹ̀ ẹni tó ní two hundred wà bẹ́ẹ̀ ẹni tó ní three hundred wà bẹ́ẹ̀ àlámọ̀rí gba ìṣirò mo sì lérò pé ẹni tó bá ṣe mathematics yóò mọ bó ni a sì lè pinru ẹ ìyẹn ni pé ẹnìkan jẹ gbèsè ẹni tó bá mọ mathematics ò lè wọ́ọ̀kù ẹ ẹnìkan jẹ gbèsè one million àbí two million owó tí ó sì wà lọ́wọ́ rẹ̀ kò ju one million lọ àwọn tó wá jẹ ní gbèsè ni wọ́n jẹ márùn ẹnìkan ó jẹ five hundred èèyàn méjì two fifty two fifty ẹnìkan one million so wọ́n jẹ́ mẹ́rin báyẹn bó la ti fẹ́ pin láàrin wọn so àwọn àfa onífíkìw wọ́n ti ṣàlàyé bí rúurì ò sí ní rújú tó já sí pé yóò rọrùn ní pínpín ìlàwọ́ àfi sọ pé if andu yunin kọ́lá mẹ́lùl mọ̀flẹ́sì if andu yunin kọ́lá mẹ́lùl mọ̀flẹ́sì fàdúrébùhù fàfilmẹ́lì fàdúrébù. كل دين غريم وحاصله فاقسم على جميع على كل الدين تصب تفوز بنصيب كل شخص لدى عليم so bó o láti pin ni pé ìdá àndó yóò ní kọ́lá máa lò mọ̀flẹ́sì tí ìwọ́tọ̀ jẹ́ adájọ́ tí owó ẹ̀ńtọ́ jẹ gbèsè tọ́ bá kéré sí gbèsè tọ́ jẹ́ fàfilmẹ́lì fàdúrẹ́b kóládéyìn gàrímì multiply rẹ̀ ẹ́ fàfilmẹ́lì fàdúrẹ́b kóládéyìn gàrímì gbogbo ẹnìkọ̀ọ̀kan tó jẹ lówó òun ẹ̀ńtọ́ ẹnìkan nísìnyí ọjẹ́ ní two hundred and fifty thousand ọ̀hún àfi two hundred and fifty thousand ó fi multiply gbogbo owó tí ẹni yẹn ní owó wò la alóní one million yẹn ni pé ó fi máa multiply rẹ̀ so ti yé nísìnyí ẹn tí ọjà nígbèsè five hundred thousand ó fi multiply owó tí ó ní èlò ló one million tá a bá ń kọ́ lè báyẹ so àwa tá a bá lọ sí a rí i pé calculation yẹ yọ correct tọ́ba ti wá sí bàtà ìyẹn ni pé gbogbo gbèsè ń tọ́ba ti multiply rẹ̀ pẹ̀lú iye owó tí ẹnìyẹn gan ni wàhásílùú fàksim alẹ́ kó lè dẹ̀yìn èyí tó bá mú wá ọ wàá fi pín gbogbo gbèsè kí la pé gbogbo gbèsè two hundred two million so ọ wàá fi ìgbà yẹn ni division wa ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ ó ní pé tafos bí na ṣe ibi kó lé ṣàṣẹ́ńladà àlẹ́mi yìí tó ń kálukú ọgbà ó rí i pé ọ ọ ọ ọ ó rí mú dáadáa ìyẹn ni pé àkọ́kọ́ wo èló ni ẹni yẹn jẹ ní gbèsè èló sì lẹ́nì kọ̀ọ̀kan tí yọ gbà ní inú gbèsè yẹn so ìtọ́kasí ni pé gbèsè ń kálukú ó fi máa multiply owó tó ní gẹ́gẹ́ tọ́ba ti wá sí tọ́ba ń ìyẹn pé ìtọ́ba mú wá tọ́ba fi five hundred nísìnyí tọ́ba fi multiply hundred kí ni yóò mú wa naam five hundred thousand tá a fi multiply one million kí ni yóò mú wa five hundred million kọ́ yẹn ni àyè bẹ́ẹ̀ kọ́ ni naam fifty million so ẹ wàhásílùú fàksim ẹ àlẹ́ kò lè dẹ́yìn ìtọ́ba wa mú wa yẹ ó fi wa tó pín gbogbo gbèsè gbogbo gbèsè ló láti pé two million ó fi wá pin ntọ́ jẹ́ ìlẹ́ni àkọ́kọ́ gbà so bó sì ṣe gbogbo àwọn nǹkan yòókù nù so ìyẹn ni sókí nípa àlámọ̀rí gbèsè àti bó ni ọ̀nà àbáyọ nínú sharia islam bó tilẹ̀ já sí pé gbogbo àlàyé tá a ṣe yìí lọ́dọ̀ jùmùhúrò lọ́lọ́mà ìtọ́pọ̀ nínú àwọn onímọ̀ ni ṣùgbọ́n abu hanifa òun sọ yìí pé adájọ́ láǹfààní láti ta dúkìá rẹ̀ ṣùgbọ́n kí á lọ́nà àbáyọ èèyàn lè wọ yìí pé àà adájọ́ láǹfààní láti ta dúkìá rẹ̀ kí wá lọ́nà àbáyọ ó ní pé ọ̀nà àbáyọ ní pé adájọ́ láǹfààní láti tìmọ́lé ni yóò wá máa dúnkokò mọ́ ní àtìmọ́lé wípé lọ́ọ́ ta dúkìá rẹ̀ fún rẹ̀ yẹ ni pé kò ní bàtà òun gẹ́gẹ́ náà ni ó sì kéde ni ó ta dúkìá rẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n jùmọ̀ọ́rẹ̀ lọ́lẹ́mọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn afáà ni pé kìí sọ̀rọ̀ yẹn ni pé òun ni ó ta so adájọ́ gẹ́gẹ́ á sì rí pé ìyẹn ni nǹkan tí wọ́n lò á kódà nínú àwọn òfin àtọ́dá so pẹ̀lú ẹ̀rí pẹ̀lú ẹ̀rí pé anabi muhammed sallallahu alayhi wa sallam ọ sọ pé layul wajid yuhillu cirdahu wa cuqubatahu ẹni tí ọjà gbèsè tó wá lówó láti lè san ṣùgbọ́n tí fi ń tí fi ń falẹ̀ kọ̀mọ́mọ́ san dípò kó tó san ìnáwó ni tún kó jọ aṣọ ni tún kó jọ oníranran nǹkan ọrọ̀ ayé ni tún kó jọ ọwọ́ àdàbí ẹni pé ń fi gbèsè ṣe ọ̀ṣọ́ yòhílò ẹ̀rìndọ́hù ó ti lẹ́tọ̀ọ́ ó ti òǹgàgà ti bọmọlúàbí rẹ̀ jẹ́ ọ lẹ́tọ̀ọ́ kéèyàn ó sì kí ni o kéèyàn gbé ah, aláìdánìwọ̀ so kò sí nǹkan tó burú yẹn ni pé ọmọlúwàbí rẹ̀ ó ti di kíni ó ti di halal tó sì já sí pé ọmọlúwàbí èèyàn tẹ́lẹ̀ so haram ni àìbẹnu àtẹ lu mùsùlùmí pé òòrí àbí kábù so èèwọ̀ ni ṣùgbọ́n sẹ̀ríà gbà láàyè pé ẹni tó bá jẹ́ èèyàn wọ́nranwọ́nran báwọn tó ṣe pé gbèsè ọjọ́ lójú so yọ gba tibí yọ gbéná yọ gbàtàn yọ gbéná kódà ebi tẹlomiin tí owó àwọn èèyàn ọjọ́ lójú dé owó tọ́mà àwọn kan wà tó gbajúmọ̀ báwọn owó tí ọmọ yìí pé èèyàn ò ní lè sìn ni ó béèrè lọ́rẹ̀ ẹjọ́ sẹ́ ní fifty naira so sẹ́yìn gbé fifty naira ní nàìjíríà lónìí àbí kó máa béèrè twenty naira ẹjọ ẹ sáré fún mi twenty naira tóró ti mọ̀ yí pé nìyẹn ò ní lè ṣe kí ni kò ní lè sìn láti dọ́gbọ́n gba owó àwọn èèyàn lọ́nà tí ò da so àìbẹ̀rù ọlọ́run ọba ni àìbẹ̀ ó sì yàtọ̀ sí pé ẹ̀ kọ̀bá ṣẹ̀rí àmọ́ ó tún ṣe àkóbá púpọ̀ nínú àwùjọ ìyẹn náà lọ́fà yẹn sí pé ọ̀pọ̀ àwọn míì àwọn míì máa ń sọ pé àwọn dókítà wọn dájú ń bá béèrè experience tẹ́lómi ti pass through èèyàn rí i pé èèyàn rí i pé kì í sí pé àwọn náà fẹ́ dájú bẹ́ẹ̀ so lára ń tàn náà máa ń sọ ní pé táwọn èèyàn bá gbé èèyàn dé nísìn pé ara rẹ̀ ọ̀yá tán sáànù rẹ̀ tán fún lábẹ́rẹ́ tá rẹ̀ wálẹ̀ tán ìgbà ni wọ́n á máa fowó lọ́ra so bóyá five thousand àbí ten thousand wọ́n ní ọ̀sán wọ́n gbé kódà ojú orí rẹ̀ tó àbí kí kọ rẹ̀ ilẹ̀ níyìn yá máa filẹ̀ búra yìí pé two thousand làwọn rí láì pé doctors ni òun náà gba nọ́ọ̀sì ọkọ̀ oògùn ọ̀sìn gbogbo ẹ̀ ṣùgbọ́n táwọn bá ti dájú wáyé pé bẹ́ẹ̀ bá mú fifty thousand kalẹ̀ nísìn àwọn ò ní fi ẹ̀rì tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa sáré káàkiri ṣùgbọ́n gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni so torí pé àwọn dókítà míì wà tó ṣe pé àwọn ti wò ó pé chance nìyẹn ìnira ti mú àìbẹ̀rù ọlọ́wọ́n bá ní òun ọ̀mọ̀ yìí pé ọlọ́wọ́n bá tó fi ìnira kan ẹni yẹ ọlágbára láti fi ìnira kan òun náà tó ń di bó ṣe dókítà èmi máa dókítà kan tó ṣe pé ìmọ̀ bó ti kú nísìnyí kọ́nà ọ̀bọ foríjì tó bá ti kú ti kú ní mamlaka gẹ́ni dókítà ni o ìyàwó rẹ̀ náà sì ni dókítà ni àárẹ̀ tó ṣe ìwòsàn rẹ̀ láti láti gbà ìfùgàn òun gan fẹ́ ó ti ń pín dúkìá rẹ̀ ó ti ń pín dúkìá rẹ̀ níbi tó ti fẹ́ jákàmùnà dé pé bọ́yá ni ààrẹ yìí ó lè dókítà sì ni so kọ̀sẹ̀ńtọ́ là nínú àdánwò ẹ̀yìn sì torí pé bọ́yẹ́ nìkan orí àdánwò kéèyàn wá rí i pé bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ pé ah, ìgbà tára ti níyì iye tó ń bá ní kí wọ́n mú wá wọ́n mọ̀ sí kí o wọ́n máa wá káàkiri bẹ́ẹ̀ náà ló sì já sí pé ẹni tí ọba gbéyàn lọ sílé ìwòsàn náà dípò kí ó máa lọ dókítà lára tó fi já sí pé kò ní sanwó rẹ̀ sokọ sẹ́bọ̀rọ̀ èyí tí ó jẹ́ kí n mú yẹ wá ni pé ibi máa yáwó kéèyàn ọmọ sẹ́bọ̀rọ̀ àbí kọ́ máa san kélekèle. Kele so kó kún máa ẹni yẹn lọ́wọ́ ọ máa ń fa albagdọ́ ọ máa ń fa ìbínú ìkùnsínú láàrin ara ẹni ó sì máa ń jẹ́ kẹ́lòmíì kó ṣetán láti máa yá àwọn èèyàn lówó kí ọlọ́run bá kí ọ sànù wá níbẹ̀ so yẹ ní ìwọ̀nba sókè nípa àlàyé tí àáfàá ṣe báwo ni a ṣe máa ń ṣe ọ̀nà àbáyọ tí sì ń tọ́ka sí bí gbangba bí ṣẹ̀rí ayé kódà ẹlòmíì lè má mà yí pé irú rẹ̀ gan wà nínú sẹ̀ríà gbogbo èyí tá à ń gbọ́ lónìí so inú sẹ̀ríà náà ni wọ́n ti mú gbogbo ẹ̀ báyìí pé àjùlọ ọlá ọ wà fún kí ni o sẹ̀ríà torí pé òfin ti ọlọ́wọ́ba wa subahánahu wa ta'ala ni so kí ọlọ́wọ́ba kí ó jẹ́ ká gbọ́ yé ju bí mo ti sọ lọ pẹ̀lú ògùn ọlọ́run nígbà tí a bá débi ìbéèrè èyí tí ọba rújú níbẹ̀ so a láǹfààní láti láti lè béèrè so nísìnyí a lọ hadith.